bàbá ní káàkiri wọ́n kí ọjà wọn. pòfẹ́sọ̀ bàbá náà nú. akérèdé máa mandeka, dé ká ẹ̀sán àwọn ọmọ rẹ̀. Nigeria. Acting. Justice. I love, justice. Káyọ̀dé Àríwọ̀lá. Ẹ mo kí gbogbo ẹ̀yin orí adé ọ̀rùnlẹ̀kẹ̀ tí ẹ wà níkàlẹ̀. Kébì kébì. mo kí gbogbo ẹ̀yin èèyàn mi ní ìlú iṣẹ́ yìí. ẹ mọ kí olórí àti àwọn ọmọ kábíyèsí náà. ẹ̀yin èèyàn mi ní ìlú iṣẹ́ yìí o. ẹ mọ kí bí akọ ara fẹ́ra kù ṣùgbọ́n aláti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni torí pé kábíyèsí ọba Abdulganiyu Ajínasẹ kíní mi ò rò pé mo ti pàdé any individual tó nífẹ̀ẹ́ ìlú ìṣẹ́yìn tó kábíyèsí tó lọ ẹ̀mọ́sọ́ ní ààfin nígbà tí mo wá láti wá bá wa kẹ́dùn nígbà yẹn pé orí sick bed tó mú ẹ̀mí kábíyèsí lọ ni wọ́n ti sáyìn ìwé ilẹ̀ tí wọ́n fún LAUTECH fún lùṣẹ́yìn ìjọ tí mo wá bá wọn tí mo sọ pé à ń ronú bí a ṣe lè jẹ́ kí Ìṣẹ́yìn kó jẹ́ pé òun ni ó wà ní center Ọ̀yọ́ state a ti ṣe ọ̀nà láti mọ́níyàdé Ṣẹ́yìn a ṣe Ọ̀yọ́ wá sí Ṣẹ́yìn mo wá ní mo fẹ́ ká líǹkì Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn torí pé Ṣakí ti wà líǹkì mọ́ Ìṣẹ́yìn inú kábíyèsí dùn wọ́n ní ọ̀nà tá à ń sọ yẹn láti ìsẹ́yìn lọ sí fákọ̀tẹ̀ lọ sí ògbómọ̀ṣọ́ pé route tí àwọn bàbá bàbá àwọn tí wọ́n gbà nìyẹn nígbà tí wọ́n trade pẹ̀lú other places mo rẹ̀ ṣèlérí fún wọn pé kò ní jẹ́ abandoned project. And àninú mi dùn láti sọ pé as of today a ti kọjá fifty percent iṣẹ́ tó yẹ ká ṣe. mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi barista Ahmed Raji SAN. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ni mo gbọ́ àní tí ẹ̀ ń béèrè. inú mi dùn pé ẹni ká ṣe mọ́tò tí ó wà lórí ọ̀nà ibí ẹ̀ wà ìjáde Ostroma ọmọ yìí náà ni òun ni deputy governor ìpínlẹ̀ Ọ̀yọ́ so Ọ̀yọ́ State Road Maintenance Agency wọ́n á fi ṣe iṣẹ́ ṣe. ọ̀rọ̀ Ìkẹrẹ̀ Lodge Dam. ọ̀rọ̀ Ìkẹrẹ̀ Lodge Dam. mo rò pé mi ni gómìnà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó lọ sí Ìkẹrẹ̀ Lodge mo sì ti lọ síbẹ̀ kò ń ṣe ẹ̀kíní kò ń ṣe ẹ̀kejì kò ń ṣe ẹ̀kẹta. ntẹ sọ pé ó lè jáde níbẹ̀ omi fún mímu iná àti omi fún irrigation fún agric. gbogbo ẹ̀ ló wà ní inú. No, program tí à ń ṣe ṣùgbọ́n ẹ mọ̀ wípé owó ní tí òun ò bá sílé ká má dámọ̀ràn ní ẹyẹ òun. But I can give you the assurance it is a priority project. There is another leg tí SAN ò sọ. So. Ikaragoj Dam is also a tourist attraction. So nínú ìwé tí à ń ṣe jáde ẹ mọ̀ wípé eh, ìgbà tí mo ń campaign ní 2018 2019 mo ṣe road map fún accelerated development mo wá mú òpó mẹ́rin pé òpó mẹ́rin yìí ni at all. And one of those uh, pillars only expansion of our economy through agriculture. Now we will have tourism and solid minerals development. N tó túmọ̀ sí ni pé ẹ tó bá ti lọ sí Australia rí is almost like uh, the world capital fún solid minerals Ìṣẹ́yìn will most certainly become the capital for solid minerals ní Nàìjíríà. Ṣé ẹ̀yin tẹ́ bá nílẹ̀ ń bí ẹ má talẹ̀ yín? Ṣé ẹ ti gbọ́ mi? see within the next five years ẹ lè ríra padà ní times twenty lọ́wọ́ wọn ẹ̀yin ẹ̀dílẹ̀ yín mú tó bá wá di ọdún mẹ́rin sí márùn-ún síbí tẹ bá ta lè ralẹ̀ ní lẹ́kí nígbà yẹn tó bá fẹ́ múùbù lọ́sẹ̀kọ́ láti bí. so lórúkọ Sunday Oshikwayoka uh, State Hospital. Over wà nínú torí the French government wọ́n for your State Need 55 million euros Let's expand the healthcare facilities wa and General Hospital is one of the projects tó wà nínú owó tí wọ́n fún wa yẹn. So it's a matter of time I will share pẹ̀lú uh, Lanet Silk bí General Hospital Ìṣẹ̀yìn bá ṣe rí within at least a year sígbà tá a wà ń bẹ̀ ń sìn. So lórúkọ gbogbo àwa ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn àbí mi ò sí ní ara ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé kábíyèsí wa ọba Ajínọ̀sẹ̀. màá wá bẹ̀ wá mú bọ̀ mo wá sọ fún yín pé tí ẹ bá fi ìbò yín tẹ́ fi ràn wá lọ́wọ́ ẹ ti rí kẹ́kẹ́. láṣẹ bẹ̀rẹ̀ ni ọlọ́wà wà pẹ̀lú wa ẹ ṣeun ẹ jẹun ẹ mú ẹ kẹ́ ẹ yọ̀ torí pé. ẹjọ gbogbo alábàáṣe fàájì ìbílẹ̀ ní ó ti yé ìsẹ́yìn náà wà. ó lómele olùṣègùn sọ́yìn ìwọ tó dé síwájú stéèjì yẹn tó ya kámẹ́rà sọ́yìn kámẹ́rámán ẹ̀yin náà sọ́yìn. ẹjọ torí Ọlọ́run ìgbádùn làwọn agbádùn kò ní dáká máa da gbogbo gbogbo wa nítorí Ọlọ́run ẹjọ ẹjẹ àsún sẹ́yìn dáadáa.